Ọ̀yọ́. ẹ yàtọ̀ olùlọpẹ. yàtọ̀ olùlọpẹ. ní ìdí ìgbà ni oko la ń ṣe bẹ́ẹ̀ ibẹ̀ náà kọ́lé sí. ní ìdí ìgbà ni oko la ń ṣe bẹ́ẹ̀. oko la ń ṣe bẹ́ẹ̀ lọ́yọ̀ọ́ ibẹ̀ náà kọ́lé sí wọ́n ti gbọ́ ọmọ rẹ lọ. bẹ́ẹ̀ni àtìyàwó. bẹ́ẹ̀ni lágbàtà ṣe súná tán. láti gbàtà ṣe súná tán. bẹ́ẹ̀ni ọ̀dọ̀ mi ló sì wà lágbàtà tó ti lóyún ọ̀dọ̀ mi lọ́wọ́ ọ̀dọ̀ mi mọ̀ ti sí. ìyá Tolúlọpẹ́. bẹ́ẹ̀ni. Ah, kí ló kí làwọn èèyàn mọ̀ sí. ìyá Tolúlọpẹ́ làwọn mọ̀ sí níbẹ̀. Tolúlọpẹ́ sì nìyàwó rẹ. bẹ́ẹ̀ni. ìyá Tolúlọpẹ́ wọ́n ti ní kílẹ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀ sí pé wọ́n ti gbọ́ wọ́n ti pè lọ́kùnrin lọ́nà. níbi ìgbàlọ́yọ̀ lọ́kọ náà ṣe bẹ́ẹ̀ ìyá àtolú lọ pẹ́ nídìí ìgbàlọ́yọ̀ lóko ọlá ń ṣe bẹ́ẹ̀. ẹgbẹ̀lẹ̀ balẹ̀ olóòṣà. lẹ́gbẹ̀lẹ̀ balẹ̀ olóòṣà. olóòṣà láì bá yọjú sí wọn wọ́n ní ara pé tinú làwọn ó ṣe. wọ́n sì wà ń bẹ̀. wọ́n sì wà ń bẹ̀. <laughs> wọ́n ọmọ mi wà lọ́dọ̀ rẹ̀ ṣé ìní wa mú kú òbó ṣe ń ṣe. náà ní bàtà ń dá wà láàmú náà. ẹ fọkàn ẹ balẹ̀ gbogbo wọn làwọn oníwà wa lọ sọ fún àwa ó sì mọ táwọn ó ṣe fún wọn ṣé bẹ́ẹ̀ mi lọ fẹ́ sọ̀rọ̀ fún ọ̀rọ̀ yẹn ni kò sọ sí máikrófóònù. wọ́n ti ń dá láàmú ní sáyẹ́nsì náà nìyẹn pé kí wọ́n fẹ́ ṣe báwọn. àwa sọ pé ń dà láàmú àfẹjọ́ wọn sùn wa. ẹ pé wọ́n pèsè ń ké mi lára sí i. ẹ má wọrí <laughs> má wọrí má sunkún jẹndẹ jẹlẹkun lọ sá àwọ ṣebí kí wo ti rọmọ rẹ ni àbò fẹ́ fẹ́ Tolúlọpẹ́ padà. ìfẹ́ mọ́ ọ̀fẹ́ mọ́ ọmọ rẹ tọ́ wà lọ́dọ̀ Tolúlọpẹ́ àtìyá rẹ̀ nídìí ìgbàlókò láṣẹ bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lé baálẹ̀ baálẹ̀ olóòṣà. olóòṣà náà yọjú sí wọn. <laughs> má wọrí máa lọ ẹ tún já wò wọn nígbà tí ọbẹ̀ ìdíjọ́ mẹ́jọ. ẹ ká lẹ́sà. ẹ ká lẹ́sà. yẹ́sà. ẹ súnmọ́ microphone sà akin káàbọ̀ sórí ètò sí òsì kan ariyin ah, o. ẹ ṣe sá ní sálẹ̀ sílẹ̀ lọ ni màá ti kọ́kọ́ lọ parí ọ̀rọ̀ pẹ̀lú ìyàwó mi káyìndé. ìyàwó yín ni. ẹ káyìndé bá ti ra. ibà ti parí ẹ kí ni ẹ tún wá wá sí. ẹ̀rọ ńgbà tó parí rẹ̀ tán lẹ́tà tí wọ́n fún wa lọ́rùn rè olówó kò wálé. kí ló ṣẹlẹ̀. olówó kò wálé ó dẹ̀ sáyìn lọ́rùn pé owó kò wálé ó dẹ̀ kò wálé. Mhm. mo dẹ̀ fún ten thousand naira. owó kíni owó iṣẹ́ fún ní seven thousand five. ten thousand naira owó kíni. ó fi ń takùn náà ni ó lóun fẹ́ máa takùn náà òsè ọdún ta yẹn ọdún ọkùnrin mi ló wá wà ọkùnrin tó wà lọ́dọ̀ rẹ̀ wá sí pa ni ẹ bá tiẹ̀ wí pé ó ń pè bọ́dà bọ́dà bọ́dà òní máa pè fún mi. ọmọ ìlú ni ọmọ ìbàdàn ni ìbàdàn ewo. níbí báyìí. ok. so wọ́n sà gbogbo di ọ̀dì twelve bó tuntun kó lọ́nu ní oṣù kẹrin yẹn kí ló dé kankan wáyé mo ṣàpè kó burú máa jọ́ kejì ọ̀nà máa kọjá ní àdúgbò wọn bó ti rí mi báyìí ló bá họ. ládùúgbò ọkọ tí wọn kọ lọ́dọ̀ ní àdúgbò tó ọkọ fẹ ní ìsàlẹ̀ jẹ̀bú. ẹ sún mọ́ microphone. ṣé ẹ ọmọ mi bẹ́lẹ̀ ọ̀rẹ́ ọmọ mi ò fẹ́ gbà. mi ì fẹ́ mọ́. ẹ sún ọmọ ìdí tó yẹ kí n kúrò lọ́dọ̀ rẹ̀ líle. kúrò tẹ gba ten thousand naira owó mọ thousand naira kọ́ ló fún mi o seven thousand naira ló fún mi. kúrò tẹ gbà ngbà tẹ mọ pé ẹ di a lọ salenzile náà wọn mẹjọ lọ síbẹ̀. wọ́n ti parí ẹ̀ kí ló dé tẹ̀ tún padà lé. mo dẹ̀ pé kí n fi máa tajà seven thousand naira tó dẹ̀ fún mi yẹn o máa lọ síbi iṣẹ́ láago mẹ́fà àdájí wàdé láago mẹ́sàn-án alẹ́ tó bá dẹ̀ ti dé wà ní kò sówó nǹkan lọ́wọ́ ẹ̀. iṣẹ́ kí náà ṣe. ọkọ̀ blọọkù kíkó ni wọ́n ń ṣe nísìnyí. nígbà tí nígbà tí wọ́n bá yín parí ẹ̀rẹ́ mọ̀ pé ẹ̀ ní padà bẹ́ẹ̀ madam kí ló dé tẹ́ ẹ̀ fowó ẹ̀ lẹ̀ fún kẹ́ ẹ mọ́ tún gbà á. àtijọ́ ń gbé o. lẹ́yìn tẹ́ kúrò sani sílé. bẹ́ẹ̀ni ẹ ti padà lọ́dọ̀ rẹ̀. mo ti padà sílé. ẹ ti tẹ owó tẹ gbanu padà. ètò tí n bá gbẹ́rù láago mẹ́fà rọ̀lẹ́ pé mò ń kiri lọ aago mẹ́jọ ni màá wọnú ilé wa kí sinú ó tó tó ni màá ti gbẹ́rù bẹ́ẹ̀ ni màá ti tà tán kí n tó délé padà kí n tó délé padà sí délé. tí wọ́n bá fi ten thousand sowó kùnú èló ni ọ̀pá èló ni èrè tí ó jẹ. èrè tí ó máa jẹ òtó nǹkan náà. bí èló. èrè bíi three thousand naira ló wà lórí ẹ. ó wà lórí ten thousand business yẹn dà tí yẹn bá rówó ṣe nítorí tó yẹ pọ́dọ̀ ọkùnrin mi ilẹ̀ kó lọ ń gbẹ kó kó lọ́dọ̀ wọn. mi kó lọ sọ́dọ̀ ọkùnrin mi ò ilé ọ̀dọ̀ wa ni mo kó lọ. ẹ̀rọ ẹni pa ọkùnrin yẹn wà ń ta bẹ̀ wá sí bá wà ń ta. wọ́n jọ wá ni. wọ́n jọ wá ni wọ́n sì pín ó jọ wá. ẹ̀pà sì pa wá. àṣepa o. ẹ tẹ̀lé wọn bàbá. ẹ̀yin lọkọ obìnrin sa ẹ sọ̀rọ̀ sókè ẹ̀yin lọkọ rẹ̀ ebo onílé yín ló lọ kí ló dé ẹ máa parọ́ fún mi ẹsẹ̀ wo mọ̀ sẹ́yìn obìnrin lálẹ́ ìgàn. ẹ ṣẹ̀mí o ìgbà tí mo kúrò lọ́dọ̀ rẹ̀ ilé wa ni mo kó lọ. ẹ sọ pé ọkùnrin lọkọ ọ̀hún lọkọ yín eléyìí náà nìsín. nígbà tí mo kúrò lọ́dọ̀ tiẹ̀ ọ̀dọ̀ ẹni tí mo padà sí tí mo fẹ́ ẹ nígbà tó wà lọ́dọ̀ mi nígbà tó wà lọ́dọ̀ mi ọkùnrin ì máa wá ni fún mi ni máa pè fún mi èmi ò mọ̀ pé fẹ́. ọ. ẹ bá sọ ẹnu mi ọmọ mi ọmọ ẹ eh, eh, ẹ bá mọmọ síbi ọmọ mi tí mo ń já fún gangan rí sẹ́rí bí o bá fẹ́ mọ mi ò fẹ́ mọ sẹ́rí ọmọ mi ò fẹ́ gbà. ẹ jẹ́ kí n kà wọ ọmọ yẹn ok ok it's alright mi ò fẹ́ kí kámẹ́rà gbọ́ ọmọ yẹn ni ọmọ yìí lẹ fẹ́ gbà ọmọ yìí mo fẹ́ gbà ẹyọ kan yẹn náà ló bí fún yín. ìkan bẹ́ẹ̀ nílé àgbà ètò òjòlè lọ bẹ̀rẹ̀ táyé lélẹ́ ìbejì ni kọ́ ìdí rẹ̀ mi bó sin èmi mo sin bí ọmọ mi èmi mo ṣe súná èmi mo ra gbó kan ọmọ mi pátá ó pé ó pé àṣepá mo ní bọ́ọ̀lù ti já sí pa lónìí ilé mi ló lóyún olóyún olóyún mi ló ti lóyún. wọn ò sọ bá ẹ sọ̀rọ̀ jàre. Alhaji ìdí tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ lélẹ̀. ẹ súnmọ́ wa jíde. ní ọjọ́ tí mo bí ọmọ yìí ní hospital kínní ni mo bímọ sí ọ̀rẹ́ méjì mẹ́ẹ̀mí dẹ̀ pé pé ìyàwó ẹ̀ bímọ o ó fún wọn lésì pé ṣóun lòun lọ́mọ ni mẹ́ẹ̀mí ni à ọ́ sá yọjú ná kílẹ̀ tó fi lè fún àwọn lésì báyẹn ó dẹ̀ wà ìwà tó dẹ̀ wà wọ́n ìyàwó ẹ̀ bímọ bọ̀ ìkan ti sínú ọmọ tó bí o wọ́n dẹ̀ ní kó gbé ó dẹ̀ gbà nígbà tó dẹ̀ gbà wọ́n ní kó lọ sí sísè àwọn èèyàn kẹjọ ọmọ tó lọ sí ilé ọ̀dọ̀ dádì mi náà ló lọ sí sí àtọmọ tó sáìzì ilé ọ̀dọ̀ dádì mi ló lọ sí sí mo dẹ̀ délé jọ́ karùn-ún tí mo bímọ náà ni mo délé mi rí ẹ e mọ́ nígbà tá a dẹ̀ rówó san lọ hospital ní mẹ́rin bẹ obìnrin nọ́ọ̀sì yẹn tó bá di after lé mi. madam ta ló lọ mọ ta ló ní àwọn bèjì abẹ́rẹ́ ni mo ti lóyún ọmọ yẹn. ẹ dáhùn béèrè ni ta ni bàbá àwọn ìbejì. ẹ tó fún mi lóyún ọmọ líle. àṣìpa ló fún yín lóyún ṣùgbọ́n ilé wọn lè wà ń gbà náà. bẹ́ẹ̀ni. ìpínlẹ̀ tún fẹ́ fi hàn. ìgbé yìí ibi tó ti sáyìn pé mi gbọ́dọ̀ mọ̀ rẹ̀ àwọn àáfàá tó sọ̀rọ̀ kọ́ ọmọ tèmi nìyẹn àṣìpà ẹ súnmọ́ wájú ẹ yìí sọmọdé nù ayé nígbà tí obìnrin bímọ fún yín tó tún wá jẹ́ bèjì káti ẹ̀ nìkan sì ń bẹ̀ tẹ̀sí mọ̀ pọ̀ wà ní ọkọ tó ti wá bímọ bí tẹ fọwọ́ lẹ́rán tẹ jẹ́ wọn ó sin bí ọmọ yín síbẹ̀ àgbàlagbà ní ilẹ̀ Yorùbá la wà yìí. ẹ ṣe bàbá mi ò sí nílé sọ̀rọ̀ mi yẹ yìí èmi ọmọ yìí ọlọ́mọ jẹ́ kẹ́lẹ́ dàrẹ́ bàjẹ́ mi yẹ tí ó bá di ọjọ́ iwájú ọjọ́ iwájú ọmọ ìgàgà lèmi jáfù lọ́jọ́ kí n wá abilálẹ̀ máa ti wà. sọ̀rọ̀ mi yìí torí pé wọ́n ní téèyàn bá fẹ́ kí bá jẹ́ níbi àti máa ń ṣe because tọ́ba lò lọ́lọ́mọ accept tọ́ba rí mi mọ́ lọ́mọ accept tó róbìnrin lọ́mọ ẹni tó lọ́mọ. ẹ̀bọ̀ tó bá ti pẹ́ ni bàbá yìí lálẹ́ yìí báwo lẹ ṣe máa feel. ẹni tó bá jẹ́ mi ni òun lálẹ́ yìí. kéèyàn máa sọ kéèyàn sọ pé ẹni tó kó wá jẹ́ pé ẹ̀yin ni wọ́n náà wà lábẹ́ ẹ̀yin tán fi lóyún ọmọ fún bàbá yìí lálẹ́ báwo lẹ ṣe máa fi. yóò ní wà tí mo hù sí obìnrin ìsádédé ṣe obìnrin ìsádédé ṣe nǹkan bẹ́ẹ̀ hmm. yóò ní wà tí mo hù. ó ti wà justified ìwà tó rí kó hù bẹ́ẹ̀ yẹn ó ti wà justified i think oh ìmọ̀ bí mo ṣe fẹ́ sọ ó ti láwùjáre lórí ìwà tó hù yẹn àbí. bẹ́ẹ̀ mi pẹ́ láwùjáre mi sọ pé láwùjáre. no ìtumọ̀ ẹ̀ náà ni yóò níwà tí ẹ wù sí tẹ́ sọ yẹn iná sọ ni pé ó níwà tí bàbá ìwù sí kó tó wá bẹ́ẹ̀ ni. òun bó ṣe wáyé nísìnyí bọ́mọ ìṣẹ̀ bẹ́ẹ̀ òun ṣe wáyé n tó dáa jùlọ ayé ni kóbìnrin olóòótọ́ nínú gbogbo ni àjètè yẹn bá ní. sólòótọ́ obìnrin lóbìnrin. kò sí lóòótọ́. ṣé ẹ fẹ́ ba ayé jẹ ni ẹ̀yin àlè títí tẹ́ ẹ doyún ẹ sì wà lọ́ọ̀dẹ ọkọ ìtàn wo là á sọ fọmọ yìí lọ́la nígbà tó bá ń rí àwọn ẹ̀gbọ́n rẹ̀ tí wọ́n jọ wà nígbà tí bàbá yìí ò ti dá a mọ́ tí ò ti wù yín mọ́ tí aṣípa ti wù yín ẹ kúkú lọ fẹ́ aṣípa bẹ́ẹ̀ sì padà fẹ́ lónìí náà lẹ́ padà fẹ́ ẹ kúrò nílé ẹ ẹ lọ bá ẹni tí ó kù tó ń ṣe tó tẹ́ yín lọ́rùn ẹ sì wà lọ́dẹ rẹ̀ tẹ́ ẹ fi bímọ ẹ fi lóyún oṣù kínní oṣù kejì oṣù kẹta oṣù kẹrin oṣù karùn-ún oṣù kẹfà oṣù keje oṣù kẹjọ oṣù kẹsànán ẹ sì bímọ ẹ tún bímọ ẹ tún bíbejì ẹ dẹ̀ ní gut láti gbé sára pé ìbejì tí mo bí o bàbá yìí sì gba èyí tó sìn nínú ẹ̀ tán bá lọ́mọ sí nílẹ̀ Yorùbá bóyá àwọn tó ń gbọ́ mi àwọn àwọn àbúrò mi mm, ẹ̀yin àyà mi bàbá mi ó yẹ yín o àwọn àbúrò mi ti bá ń gbọ́ mi ọmọ kú ní jẹ́ bẹ́ẹ̀ bí yẹn bá tẹ̀ bímọ tó padà wọn wọn lè pọ padà wọn lè pọ sìn tó bá wá jẹ́ bí ìbejì báyìí wọ́n máa lọ sìn fún wọn bàbá ìwà gbé ètò e sìn nínú wọn ó tún gba bí ọ lọ sí. ṣe é mọ application nílẹ̀ Yorùbá ni olóòmọ ibi tó sinbi sí náà olóòmọ jẹ́ ó sinú bí nírú àkókò tẹ́ ní kèé sọmọ rẹ̀ yìí. Ah! ẹ dójú tì mí o ẹ dójú tì mí o ẹ dójú tì mí ó dẹ̀ dùn mí púpọ̀. a lè gbà pé lóòótọ́ àṣìpá lọ́mọ hundred percent torí bẹ́ẹ̀ ṣe ń súnmọ́ àṣìpá ńgbà náà náà lè ń súnmọ́ bàbá yìí torí tẹ́ ẹ̀ bá súnmọ́ bàbá yìí rárá kò ní í ṣe é rò pé bọ́yá òun ló ní àbí àṣìpá ló ní àṣìpá ò ní assurance láti fọ́gbáyà pé òun ló ń lọ́mọ bàbá yìí náà ò lè fọ́gbáyà pé òun ló ń lọ́mọ mọ́ tọ́lá àwọn méjèèjì ní báyìí ṣe lọ́kọ láyà ńgbà náà fúdìí èyí a ṣe DNA test tí ó ṣe ń tọ́ lọ́mọ bàbá ṣe é faramọ́. mo fa wàrà jù tóbi sí mi láyé. mo faramọ́. aṣípa ṣe é faramọ́. mo faramọ́ torí tí bàbá wa olúọdẹ ìbàdàn náà sọ níjọ́ monday nìyẹn last week. ti káyọ̀dé gẹ̀ẹ́sán náà ni kódà gan bàbá jẹ́ kó yé wa pé kọ́lọ́run ló gan fẹ́ kọ́lọ́ bá ní lọ́rọ̀ ẹ̀mí wọn wọ́n jẹ́ kó yé wa pé bá a wá síbí ní táwọn sọ fún wa yìí iná ẹ̀ lẹ́ sọ wọ́n dẹ̀ béèrè pé ọmọ tọmọ ọdún mélòó wọn lọ́sẹ̀ ń lo ọkọ̀ ọdún mẹ́rin ní báyìí wọ́n dẹ̀ ló ń fẹ́ gbà. ọdún karùn-ún lọmọ mi lò lọ́ba di lóṣù kẹwàá ọ̀dín náírà oṣù kẹwàá ọmọ mi máa pọ̀dún márùn. ètí pọ̀dún márùn ọ̀dín twenty six oṣù kẹwàá ni mo di twenty nineteen. èmi mo twenty nineteen mo bí nǹkan mi ni mo mọ tí mo bí nǹkan mi. ọ̀dín twenty six oṣù kẹwàá ni mo bí. ọdún twenty six oṣù kẹwàá twenty nineteen. yóò fi wá confused. ó bá àwọn afọ àtòkọ orúkọ ọmọ tó sọ ọmọ mi ló kọ́ tó gbórúkọ ọmọ mi jáde lẹ́wọ́ rẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n bẹ̀. mo lè kọ́ déètì sílẹ̀. ó wà sálẹ̀. Mm. ibi táwọn afọ àwa yẹn. ọ twenty five nine. twenty six twenty six twenty six oṣù kẹwàá twenty nineteen. so twenty nineteen sálẹ̀ bi. bẹ́ẹ̀ wọ́n ní yóò pé ni. kèpè kódà kèpè four years mm. inú oṣù kẹwàá yìí ló máa pọ́dún mẹ́rin. bàbá ẹ mọ bàbá yìí ẹ máa ṣe parí dáadáa. mo máa kí dáadáa nínú ilé wọn mo dọ́tọ̀ ìyá rẹ̀ mo ti máa kí ilé bàbá rẹ̀ ni mo ti máa kí ilé bàbá rẹ̀ táyé rẹ̀ gbogbo àwọn táyé rẹ̀ wọ́n wá bí súná ọmọ mi gbogbo àwọn èèyàn wọn ló wá lé bí súná ọmọ tèmi tó wá sọ mi ló kọ. gbogbo àwọn tó sọ̀rọ̀ yìí sẹ́wọ̀n ló kówó lé mi ọmọ rẹ̀. èmi mo kó nǹkan mi lẹ̀ ẹ bàbá ẹ mọ̀ sọ̀rọ̀ ẹ máa sí parí. mo mọ̀ dáadáa mo mọ̀ dáadáa tí mo máa kí tí máa pè bọ̀dá àwọn ni fún mi ọ̀páyàká tí tó bá mi rẹ̀ ọmọ mi rè. wọ́n máa pè bọ̀dá àwọn lásìkò. mi máa pè bọ̀dá àwọn ni fún mi. a sì pàṣẹ mọ̀ wọ́n. ìgbà wo lẹ rí wọn rí fúngbà àkọ́kọ́. ìgbà tí wọ́n mẹ́jọ wá sí ọ̀dọ̀ bàbá ẹ̀gẹ́ tí wọ́n mẹ́jọ wá sọ́dọ̀ bàbá ẹ̀gẹ́. lẹ sítórì wọn rí. mo irọ́ ni pa o kò sì sọ̀rọ̀ ẹ̀ fún mi rí. irọ́ ni pa. kò sì sọ̀rọ̀ ẹ̀ fún mi rí. irọ́ ni pa tí bá lè pe ẹ̀wọ̀ ẹ pé báràkà yìí yóò dáǹsì báràkà yìí tọ́ba pe nọ́mbà yìí ní sẹ́gbẹ̀ẹ́ olóòrè ìwé ọmọ mi. báràkà sẹ́mi eh, tí ta ẹ ó farabalẹ̀ má pariwo lé lórí ọmọ mi. sáwọn náà ni sáwọn náà ó yà ìjẹ́wọ́ bóyá wọ́n sẹ̀ yìí ká yanjú ẹ̀. ó ní mo ṣe ohun tó wí lọ́hùn nù. ó lẹ́sẹ̀ kan tí mo ṣe ohun tó bọ̀ bọ̀ yẹn. obìnrin kò ṣe tẹ pọ́ọ̀sì ìbẹ̀rù ọlọ́run tó ń lọ lọ́mọ. tó ń lọ lọ́mọ. tó ń ta tẹ́ni owó alátẹ. ẹ àti aṣípa àti bàbá àtobìnrin aago mélòó lọ́la aago mẹ́wàá lọ́la ká ṣe movement bá a ṣe máa ṣe DNA test. tó ń ta tẹ́ni. ẹ máa lọ.